ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل السواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان أولا أو نصارا تلك أمانة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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá síwájú wa nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwọn tàbí'in àwọn tàbí'u tàbí'in abẹ́ ọlọ́run ọba ó fi ìkẹ́ yìí kó gbogbo wọn kí ọlọ́run kí ó fi ìkẹ́ yìí náà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà Nábì náà ti fi gbẹ̀lẹ̀ kíyámà bákan náà akíra pẹ̀lú gbọ́dọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tafsir al-qur'an al-karim tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lánàá àbí tí a kà tá dúró lánàá ni àyà ọgọ́rùn-ún àti نيوني بتياتي برونوني من ننسخ من آية أو ننسئ نأتي بخير منها أو مثلها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم ننسخ من آية أو ننسئ نأتي بخير في أو في هذه الآية ثلاث قراءات tí a bá fẹ́ ka àyà yìí nídìí àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ma alukur'an ká tí wọ́n gba kíka kur'an náà látọ̀dọ̀ àwọn sàhábà dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní thalathu qira'at náà ló wà nínú àyà yìí ìyẹn ni pé tabani ma nansakh. من آية أو ننسها لقو لققن بمعنى بفتح النون الأولى والدم, نون الثانية ما ننسخ من آية أو ننسها ألقى قول لي ألا كيجي أغناني بفتح النون الأولى وفتح النون الثانية òun náà ni kí o ní máa nansakh min ayatin aw nansa'aha nansa'aha amsa wà wà níbi yẹn ànípe ní nùnsè ama nansa'aha ó jẹ́ kẹ̀rọ́ à ẹlẹ́ẹ̀kejì kẹ̀rọ́ à ẹlẹ́ẹ̀kẹta òun náà ni bidummi nùnì wà dummi nùnì àtàníyà alákọ̀ọ́kọ́ òun afun ní dom nunu ẹlẹ́kejì òun náà yóò ní dom òun ni pé manumsakh min ayatin aw nunsiha ìtumọ̀ àyà yẹn òun náà ni ipe kéèyàn ó ṣe naskho kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó pa àyà kan rẹ́ kó wá fi àyà mi rinlẹ̀ náà ni imam ibn kathir rahimahullah wọ́n ní qala ibn abi talha an ibn abbas wọ́n ní ibn abbas ó ṣàlàyé ẹ̀rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n máa ń tẹ́tí gbọ́ tafsir Qur'an tí a máa ń ṣe apá sábà máa fi rinlẹ̀ ipe gbogbo tafsir tí ọba tú ó da kọjá pé yẹn fi alukur'an kí yẹn fi tú alukur'an àbí kí yẹn fi hadith anabi sallallahu alayhi wa sallam kí yẹn fi tú alukur'an àbí kí yẹn ó fi ọ̀rọ̀ sọ̀hábà kí yẹn fi tú alukur'an irú ẹni tí afẹ́ka ní alẹ́ yìí ibnu abi Talha ó ní ń gbọ́ lọ́dọ̀ ibnu Abbas radiyallahu anhuma ó ní máa ń ná ń sàmì àyàtì ó ní ìtumọ̀ rẹ̀ òun náà ni máa nù bá dèrò mí àyàtì a ní pààrọ̀ àyà kan ó ní ọba subhanahu wa ta'ala ó ní tóun bá pààrọ̀ àyà kan Ibn Jurayj òun ní Mujahid òun gbọ́lá tó lọ tó náà jẹ́ tabi'in òun ní máa ná ń sàmì àyàtì ay ma namhu min ayatin yẹn ni pé a ní pa áyà kan rẹ tọ́bálẹ̀ yẹn bá dálà nǹkan yẹn pé yẹn ó mú nǹkan kan kú ní ààyè nǹkan kí yẹn fi nǹkan mìíràn kù ìyẹn lè má pa nǹkan alákọ̀ọ́kọ́ yẹn rẹ kí yẹn kàn yọ kí yẹn sì ní mo fi léyìí síbẹ̀ nígbà míì ẹlẹ́kejì túmọ̀ òun náà ni náà humin ayẹ̀tì a ní pa áyà kan rẹ ní ká parẹ́ báyìí ká kọ̀ mí lé lórí òun ni ìtumọ̀ tí mujahid mú wa. وقال ابن أبي النجي المجاهد ẹlòmí tó gba ọ̀rọ̀ mi wá Jurayj ló gbé léyìí wá látọ̀dọ̀ Mujahid ibn Abi Nujay òun náà jẹ́ student Mujahid òun náà tó gbé léyìí wá ó ní máa náà ń sàkùnmí ayatin ay máa nẹ̀nẹ̀ ó ní qala ó ní thabitun khattuha wa nubaddilu hukmaha yẹni pé nusbitu khattaha wa nubaddilu hukmaha ipe ń gbà mí olùwọ́ba yóò fi ìdájọ́ nǹkan yẹn kọ́tù rẹ̀ kíkọ́ rẹ̀ tán kọ́ kalẹ̀ sínú alukur'an yóò wà níbẹ̀ àmọ́ wàlákin nubaddilu hukmaha ìdájọ́ tí o bá wá wá fún ìdájọ́ yẹn ò ní ṣiṣẹ́ mọ́ a kàn mọ́ rí pé ọ̀ àyà yìí àyà kan ti parẹ́ o ti nà sáka rẹ̀ òun àfáàmù ń pè ní nasikhun wọ́n ní wá mansukhun so yẹn ni pé nasikhun òun ni àyà tó ń dé nígbẹ̀yìn mansukhu òun ni àyà tó ti wà nísàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wà ńlẹ̀ tí àyà mi wá pa ìdájọ́ rẹ̀ rẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo bá látọ̀dọ̀ àti mo sọ látọ̀dọ̀ Ibn Abbas àti látọ̀dọ̀ Mujahid ipe tí wọ́n pe ìtumọ̀ máa ń sàkó náà ni eléyìí so bákan náà abdullahi ibn mas'ud àti ọ̀gọ̀rọ̀ nínú àwọn sọ̀hábà àti àwọn tó ń jẹ́ àwọn student abdullahi ibn mas'ud àwọn náà ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ibn abbas tó tú ìtumọ̀ máa ń sáà sí ipe bí ṣe máa ń jẹ́ náà ni eléyìí so nígbà míì tábà wo torí pé nínú èdè lárúbá gangan tó bá ní anasco nasco ẹ̀kí tó débi ìdí lárọ́wá nínú àwọn ọ̀rọ̀ míì tí wọ́n tún sọ dọ̀hák nínú àwọn ọ̀rọ̀ tó mú àwọn onímọ̀ náà ń sàkùnmín ayatin ó ní ìtumọ̀ rẹ̀ oníke máa nù ń síkà nù ń síkà yíké ànígbàwọ̀ ànábì lágbè ó di ọ̀rọ̀ mélòó báwọn ó di ọ̀rọ̀ mẹ́rin oníke máa nù ń máa nà ń sàkùnmín ayatin áwò nù ń síhà yẹni pé tá a bá la pa àyà kan rẹ àbí ìdájọ́ àyà kan tá a bá pa rẹ àwọnú ń sì hà àbí ká tiẹ̀ gbà ọ́ lágbé ìwà nábì ká gbà ọ́ lágbé àyà míì nínú àyà al-Qur'an tó tí nǹkan yẹn báyìí lè ṣẹlẹ̀ na ti bi khairin minha tọ́lọ́mọba mú ìmí wá ìtí ó lóore ju tálákọ̀ọ́kọ́ yẹn lọ náà ni ọlọ́wọ́n bó mú wa ṣe rí ayatanka yìí ẹni tó bá ń rìn ní ìlànà àwọn academician àbí kí wọ́n máa ń pè wọ́n àbí ẹni tó bá súnmọ́ wọn tó mọ̀ nǹkan tí ń lọ nípa wọn pàtàkì jùlọ àwọn tó wà ní àwọn universities káàkiri tọ́lá àwọn ṣe religion islamic study particularly kọ̀ọ̀kan arabic ṣe rí àyà yìí inú àyà tó ṣe pé ó ní agbára ní ọ̀dọ̀ wọn ni pàtàkì jùlọ nílẹ̀ yorùbá yìí láwọn islamic study ilẹ̀ yorùbá yìí ṣe rí àwọn tán wà ní àwọn àwọn schools wọn láwọn universities àwọn islamic study wọn ah tí wọn bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn nígbà tí wọn bá wà níbi academic wọn dẹ́n pé ẹ rò pé ìmọ̀ tí mo lè fi ibi tí wọ́n fi school ń wé lójú ara wọn wọ́n mọ̀ believe pé authority làwọn kò sí táwọn ò lè sọ ẹ̀dá kò sí dòktórà rẹ náà wàá sọ ọdún kọ́ ọmọ sọ nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ẹ̀sìn kọ́ ọmọ sọ nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ṣẹ̀rí àwọn nínú alukur'an ikú ọ̀fẹ́ gba dòktórà ní ìlú Ìlọrin ọ̀fẹ́ gba dòktórà ní ìlú Ìbàdàn ní Islamic study under religion only àbí kò kú ọ náà kò kọ́ ọmú nǹkan tó tó mí wá so tó bá mú nǹkan tuntun míì wá ìtumọ̀ rẹ̀ ni pé ó fi orí ó fi gbá òfin ọlọ́run ọba kan ó wó òfin ọlọ́run ọba kan lulẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ lára tó pé tó ń wó ni pé kò sí ti ń jẹ́ wa mansukh nínú al-Qur'an nítorí òfin gba dòtórà nù ẹlòmíín wọ́n ní kọ́ sọ pé Bukhari ọgbọ́dọ̀ fọ́ọ̀tì Bukhari so ẹlòmíín wọn gẹ kò lè sọ tó fi ṣe phd ń jáde ẹwọ lè lárúbáwọ̀ àwọn tó ń bẹ ní Saudi tó ń bẹ ní particularly Saudi tó bá ṣe magistrate jáde báṣù rẹ wọ́n sì tẹ̀ síta wọ́n tẹ̀ tó ń jẹ́ kí ni títí tàbí tó máa ń pè wọ́n tẹ̀ síta pé ẹ̀yin ìyẹn máa ka àǹfààní lélẹ́yìí wọ́n tún pé project wọn tó bá ti di wọ́n ti di masters wọ́n ti di masters doctoral títí tàbí tó máa ń pè wọn ò ní tẹ́sí tíìsì wọ́n sì tẹ́ jáde pé á ẹ̀yìn èèyàn mọ̀ fi eléyìí sáǹfààní wọn ò tó bẹ̀ ní ìlú lọ́rùn yìí wọn ò tó bẹ̀ ní ìlú Ìbàdàn kọ́nà yà èèyàn mọ̀ ká tí ẹ mọ̀ ká ní tọ́tẹ̀ jáde àwọn kọ́rẹ́ ẹni tó ṣe gan kò ní lè gbé jáde pé tí mo ṣe rèé ìgbà tẹ́lẹ̀ nìkan ń gba phd lára wọn ẹni kí ló fi gba phd ó lóun fẹ́ òun fẹ́ sọ pé mo dù àwọn àdìsí kan mẹ́tọ́ òun fẹ́ fọ́ọ̀tì nù Bukhari ó lóun fẹ́ òun wà ní àwọn principle tòun tó wọ́n gbé kalẹ̀ torí mọ́sọ́lá ọ̀lẹ̀ hadith ló ń fẹ́ ṣe wọ́n wá ní principle tó ń fẹ́ gbé kalẹ̀ ní pé bá a ṣe máa ń dá àwọn hadith mọ̀ọ́dú àti da'if mọ̀ wọ́n wá ní principle yẹn ni pé gbogbo hadith ẹ bá ti gbọ́ tó sọ̀rọ̀ àyè kan àbí ó sọ̀rọ̀ mọ̀lẹ́bí kan àbí ó sọ̀rọ̀ ẹnìkan personally ẹ mọ̀ pé hadith da'if mọ̀ ní ọ̀rọ̀ tó pé eré ọkàn mọ́ lu aago ni pé eré òun ni a nì ah ike àdìsọ bá ti sọ nípa àyè kan tó àdìsọ tó pamọ́ ká kọ́ sáàdìsọ ìfúnníyàn náà àdìsọ sọ nípa àwọn sọ̀hábà ike lágbájá ọmọ àlìjẹ́nà ni ọ́ torí yíò náà personalize lórí ẹnìkan ní ṣé yíò náà tọ́ ìfún ní so ó ti gbé principle yẹn kalẹ̀ látọ̀pọ̀ lára rẹ̀ àìmọ́ wa ni ẹ̀ now we are now authority in Islamic. We are now philosophy this. You, you, philosophy in Islamic study. Wọ́n the ọgbà PhD. Ìdáàbò. So àdánwò ńláńlá yíò ní ewu gan. Gbogbo àwọn tó wọ́n lọ ní ọ̀dà ìlú statistics, mathematics, English, táwọn bá jẹ́ lọ lè originate nǹkan kan lọ́dọ̀ tí wọn tó fi ń jẹ́ philosophy mẹ́. Wallahi àzìnkọ̀ yẹ kí wọ́n bá dìde ìdí Islamic study. Torí ìbá ìsìn ọlọ́wọ́n bá jẹ́ yẹn ni alẹ́ lómi ò ní lè sọ jáde pé tí mo ṣe ní pé tí mo kọ́ tí mo gba phd mi ò ní lè sọ àmọ́tẹ́ bá ti rí ẹ̀mọ̀ rí pé kìíní yẹn ń àfẹ́kì ọpọlọ wọn ń àfẹ́kì àgbóyé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n mọ̀ rí bẹ́ẹ̀ tẹ́ bá padà gbọ́ pé ń tọkọ̀ nǹkan lẹ́yìn àwọn abájọ́ àṣetọ́dàmú rẹ̀ rí àṣetọ́dàmú àṣe ọ̀fẹ́ ọ̀rìjínẹ́tì tuntun náà ni so bí tí mo ti lọ òun nípa àwọn kan ń bẹ tó ṣe pé áyà yìí tọ́lọ̀ ń fi rinlẹ̀ tó jòkó ipe máa ń nánsà min ayatin àwònúnsìá náti bi khairin minha olùwọ́wọ́ subhanahu wa ta'ala ó ní tí a bá mú òfin kan kalẹ̀ táwọn ọlọ́run tó wá nínú òfin yìí a fi pa òfin yẹn rẹ́ wípé èyí òun ẹ lò yìí mọ ni ẹ lò àbí jẹ́ pé àti ẹ̀wọ́ pé ìwọ ànábì sallallahu alaihi wasallam ń tó ti mà nínú àyà alkùránù yìí ó wù wá kọ gbàgbé bí kò gbàgbé rẹ̀ gbígbàgbé òun na'ti bi khairin ohun náà ni yóò wá ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam so yẹn ni pé kóra tá anabi bá gbàgbé nǹkan ẹ wo ẹlò àwọn míì bẹ́ẹ̀ ni mufassirun tán ní nǹkan àní túmọ̀ nùnsìhà ìtumọ̀ rẹ̀ ni pé àǹtà tù pé nùnsàáhà aw nàǹsàk min ayatin aw nàǹsàáhà aje yẹn ni pé aje lọ́ra ìpàjikọ́ lọ́ra nídàájọ́ so àmọ́ ìtò ìrìnlẹ̀ jùlọ ni pé kọ́ra ta bá ní pé ìgbàgbé náà ni wọ́n tu kò sí tó burú mbẹ̀ torí àyà Kùránì náà sọ pé sanuqra'uka fala tansa illa ma sha Allah bí ká nàìjíríà gbàgbé kankan nínú tí ó kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yíò kò sí tó burú mbẹ̀ torí sanuqra'uka fala tansa illa ma sha Allah ètò bá wu ọlọ́wọ́n ọba lórí ní kí wọ Ànábì sallallahu alaihi wasallam kó gbàgbé nínú èdè lárúbáwá ìmọ̀ túmọ̀ kéyìn ó pa nǹkan rẹ̀ násìkò ìtumọ̀ túmọ̀ kéyìn ó nà kọ̀rẹ̀ kéyìn ó jọ́tì kéyìn ó dá nǹkan kọ́ kí ọ kọ́pì rẹ̀ bóyá mo mú tíra kérésì máa fẹ́ da ọkọ̀ sínú pépà mo sì násìkò náà nù so àbí mo ti ẹ̀ mú nǹkan yẹn mo nù yányán mo fi cleaner eraser mo fi clean rẹ̀ mo eraser kó mẹ́ẹ̀ mo sì násìkò náà nù so gbogbo ìtumọ̀ yìí náà ni ọwá lè wá nínú ìtumọ̀ àyà yìí mẹ́rin ń sàkùnmín àyà tí ó nù ń se à àyà kan tó lọ bá parẹ́ tó kí parẹ́ rẹ̀ kó yóò parẹ́ ní ìdájọ́ tó wá gbé àyà mi wá tó fi pa ìdájọ́ rẹ̀ àtúntì ẹ̀ parẹ́ nígbà míì kọ́lọ́hún ń nu nǹkan yìí pé àyà yìí ẹ̀yọ́kù mẹ́ so tí wọ́n sì yọ́kù mẹ́ násìkò náà ni màá jẹ́ yóò máa jẹ́ nasukul ẹni alhukumu ìgbà míì nasukul hukuman ṣàtúnṣe kó wọ́n ní nanusika hukuman wa ukhbita yẹni khattan so wọ́n pa ìdájọ́ rẹ àmẹ́ máa rí nǹkan tó wà ń bẹ̀ a máa rí kà so àbí kó jẹ́ pé wọ́n pa áyà gangan rẹ khattan àmọ́ wà ó hukuman ìdájọ́ rẹ̀ ó sì sẹ́kù àwọn àfáà máa mú àpòjúwe wá ipe irú kí wọ́n lẹ ẹni tó bá ṣe zìnà ní obìnrin tó ti wà nílé ọkọ àbọ́kùnrin tó ti lọ́kọ ayatu rajmu kí wọ́n ní kí wọ́n lẹ̀ ní òkò táwọn àfáà ẹ̀sìn máa sọ pé irú àyà yẹn ipe wọ́n ti ṣe násìkò rẹ̀ khatan wa baqiya so wọ́n ti ṣe wọ́n ti pàdájọ́ rẹ̀ rẹ́ wọ́n parẹ́ ní kíkọ kalẹ̀ nínú alukoran torí bẹ́ẹ̀ náà àwọn sàhábà tí wọ́n ní àwọn ti kárí ipe ẹnẹ ipe tó ti lọ́kọ àtẹni tí ẹ̀yìn wàṣẹ́ yìí wàṣẹ́ yìí kí ni ẹ̀yìn ń fẹ́ rántí àyà yìí ni wọ́n ṣe mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń gbé wá ipe ẹsẹ̀ pé azani yàtọ̀ wàzani òun ni wọ́n wà níbẹ̀ tó wọ́n wá tún ní pé kọ́dà títí ẹni tó bá jẹ́ ẹni tó ti lọ́kọ náà àtẹ̀tọ́ náà ti níyàwó ńbẹ̀ńbẹ̀ àwọn máa ń kà ńgbà tó dàrí kan àdẹ́sọ̀ sọ́làm ní káwọn parí kò nínú aya al-Qur'an ó jẹ́ pé ìdájọ́ rẹ̀ ṣẹ́kù àmọ́ wọ́n ti ṣe kí ni wọ́n ti rúfìá hukumani rúfìá khattan wa baqiya hukumani ókọ̀ rẹ̀ wà eh, ìdájọ́ rẹ̀ wà ńlẹ̀ àmọ́ wọ́n ti pa kíkà rẹ̀ wọ́n ti parẹ́ sotọ́ bá wá nínú èdè lárúbáwá òun náà ni wọ́n máa ń pè ní al-izala kí wọ́n mú nǹkan kú ní ààyè ibi tó wà nǹkan wà láyè kan èèyàn wá mú kú níbi tó wà èèyàn jí kó dún ní ààyè wọn má so irú yẹn wọ́n pè ní anásìkò so bákan náà wọ́n tún máa ń pè násìkò ní kí ẹ̀yàn ni nínú èdè lárúbáwá iná ni mo sọ ohun kí kí wọ́n ní pé nasakitu anákìlú wọ́n tún máa ń pè ní anákìlú òun ni kéèyàn kọ́pì nǹkan láti tí a bá ní nasakhtu alkitaba aw nasakhtu alkitaba yẹn ni kí mo kọ́pì tíra yìí èèyàn dàpọ̀ èyí tó dàpọ̀ yóò sẹ́kù síbẹ̀ èyí tí wọ́n náà dàpọ̀ yóò kù ní ọ̀dọ̀ rẹ̀ àmọ́ tọ́bá tó wá bẹ́ lò fún alìzáàlà kí yóò rí mú fún kanyanya wọ́n ni eh, nasakhati shamsu adhilla wọ́n ni oòrùn ó ti pa bògì rẹ̀ yẹn ni pé bóyá gbòógì ọwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fóònù wa tàn so yẹn ni ń jẹ́ pé nínú èdè Lárúbáwá àmọ́ tó bá ní anasco nínú ọ̀dọ̀ àwọn àfáwọn ní tafsir tó bá ní nasiku nǹkan tí wọ́n mọ̀ sí nasiku òun náà ni rọ́fù hukmin dalilin shari'iyyin aw lafdhuhu bi dalilin shari'iyyin òun ni kéèyàn ó gbé ìdájọ́ ẹ̀rí kan tó jẹ́ ẹ̀rí inú òfin ẹ̀sìn kéèyàn wá gbé kó pé ìdájọ́ yìí ò àlò mọ́ o àmọ́ ìdájọ́ mi ò wá wá tó ṣe pé òun ni ẹ máa lò nísìn látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àwọn kan wá takò wọ́n ní ah, ike kò rọrùn ibi àti ẹ̀bá ń sọ pé ìdájọ́ bá wọn ipe ìdájọ́ kan alò àtúnlò mọ́ àyíhun túmọ̀ sí pé èèyàn ń sọ pé kí ni èèyàn sọ pé sí ọlọ́run ọ̀kọ́kọ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tó fi wá mú ìdájọ́ mi wá sọ afá ń sọ pé ọlọ́run subhanahu wa ta'ala la'ul hukmu wa la'ul amr òun ló ní àṣẹ òun ló sì ní ìdájọ́ tó bá ti lè wú ló sì lè gbé nǹkan rẹ̀ wá so bákan náà wọ́n ní jípa títí àwọn nọ́ọ̀sì ha gbé kí àtìlẹ́gbà ó ní àgbé àwọn sọ̀hábà wọ́n jẹ́rìí pé kọ́ra ń gbà mí ìkàtí ànábì sallallahu alaihi wasallam tí bá ń ké al-Qur'an fáwọn wọ́n ní jọ́ka ànábì sallallahu alaihi wasallam qad yansi ba'd aya wa hiya baqiyatun kama fil hadith wọ́n máa ń gbàgbé àyà mi gbà máa ń gbàgbé so kọ́ra ìpayà kí má máa gbàgbé náà ni máa ń ṣe ànábì sallallahu alaihi wasallam yóò sàrífẹ́ ma sàrífẹ́ ma gbà lẹ́nu anábíwá látọ̀ hẹ́rùkì bí i lẹ́sánà kẹlẹ̀tà àjẹlẹ̀ bí i iná àlẹ́yìnà jẹmọ̀ẹ́hu wa ƙùránà wáyíza ƙùránahu fattabi'i ƙùránahu thumma iná àlẹ́yìnà bayana ife ma ma rush ma ma farabalẹ̀ tí n bá ti ń kà fún ọ ma ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àwọn ọlọ́wọ́ ba سنكرك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ipe ma wulẹ̀ máa kánjú pé bóyá ò fẹ́ gbàgbé àwọn ọlọ́run ọba tá a bá fẹ́ kọ́ gbàgbé ò ní gbàgbé láti ibi khayri minha olúwa ní tá a bá gbà ọ́ lágbé nǹkan kan àbí àti ẹ̀ ìdájọ́ kan nínú òfin ẹ̀sìn láti ibi khayri minha èyí tí ó lóore ju ń ta pààrọ̀ fún ọ yẹn náà làwọn ọlọ́run bá máa ń ṣe fún ọ ẹlòmí lè máa wò pé àwọn afásàlàyé pé àwọn ọ̀nà tí oore yẹn máa fi ń wá tó lè máa fi ń wá níbi ìdájọ́ tọ́lọ́run bá pààrọ̀ fún ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀nà oríṣiríṣi ni máa ń wá imma yani anna an-nasakha in kana ila ashaddi falkhairiyya bi kathrati tó a pé nǹkan míì tó ṣe pé ń tẹ̀ ń ṣe ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wá ní ẹ̀sọ́pù eléyìí ọlọ́run tó wá tó fún ẹ ní ìdájọ́ mi tóun tó le àwọn àfáà ní khairu náà lọ́wọ́ à ń bẹ̀ kí ni khairu tí ó wà ń bẹ̀ ni pé ládá tẹ́wàá gbà ládá yẹn wọ́n pọ̀ ládá wọn pọ̀ ju títí ìgbà tó fi wà ní ní alákọ̀ọ́kọ́ tó ń dẹ̀ wọn lọ wà ń kánà akhaf wà ń kánà nasx ila akhaf fal tó bá ṣe pé nǹkan tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan yẹn ó le ní ayé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run asúfà ànábì pé á ẹgbà ilé mọ́ pàrọ̀ rẹ̀ fún yín síbi tó dẹ̀ èyí tó dẹ̀ ń yóò mọ̀ túmọ̀ sí pé at-tasheel ìfún wa ní ìrọ̀rùn ìrọ̀rùn náà ń jẹ́ kí ni khayr na'ti bi khayrin minha so bákan náà wa in kana bil mumathala tó bá ṣe pé ìdájọ́ tẹ̀ ń lòun náà ni ọlọ́run wá ní mo tún fi irú rẹ̀ náà rọ́pò tó pé dédé kan náà ni wọ́n yóò máa túmọ̀ sí pé falkhairiya bil istislamil abdil ahkamillahi ta'ala yóò máa túmọ̀ sí ìkọjú sí kíblà ọ̀tọ̀ níbi tí Ànábì sallallahu alaihi wasallam kọjú sílẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ń kọjú sí fa aynama tuwallu fathamma wajhu ó ní qad nara taqalluba wajhaka fis samaa walanuwalliyannaka qiblatan ترضاها فأين فولوا وجوهكم فولوا وجهك شطر المسجد الحرام فأينما تكونوا صلى الله عليه وسلم آية قوة ونكي ibi tẹ́ ẹ bá wà tẹ bá kọjú sí àwọn tí káàdé máa ń kọjú sí òun náà ni Baitul Maqdis so lórí kíkọjú yẹn náà iná ni àyà mi wá wá lé lérí rẹ̀ àyà wọn sọ fún pé the same thing náà lẹ́ṣẹ̀ o àmọ́ kèye ṣe ibi tẹ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn náà lẹ́tọ̀ọ́ máa kọjú sí máa wọn ni kò kọjú sí sí ipò sí Baitul Maqdis àti Kaaba ìkọjú síbẹ̀ wọn irú yìí wọn ní ìsìn káfílẹ̀ máa man ipe káwọn yóò fi kọ́lọ̀ fi lérí pé ah, ẹ̀yìn yìí ẹ̀júwọ́ ẹ̀júpájú ṣẹlẹ̀ fún èmi ọlọ́run ọba so ìtumọ̀ àyà yìí ni pé manan sakmin ayatin olúwa níta bá pa àyà kan rẹ àwọn òun ṣe à àbí tá a bá ti ẹ̀gbà wà lẹ́nu ní àgbé náà ti lè kọ́ èrè mi ha ìtò lóore náà láti rọ́pò fún àwọn mìsìlá àbí kọjá èdè rẹ̀ gangan náà ọlọ́wọ́ ní alam ta'lam anna Allah ala kulli shay'in qadir olúwa ní ẹ̀ẹ̀mà ní ike olúwa subhanahu wa ta'ala ó ní agbára lórí gbogbo nǹkan Jurayj ẹ̀nà Sa'id ibn Jubayr inú àwọn ọmọkéwu Umar radiyallahu anhu ẹni inú àwọn ọmọkéwu Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní khatabana Umar ó ní Umar sọ fáwọn ẹjọ́ kan radiyallahu anhu qala ó ní yaqulu Allahu ta'ala ó ní olúwa bá sọ pé من ننسخ من آية أو ننسأها أي نؤخرها يعني كتاب الله لرا بويا أقايا كرني أبا الله آية لرا سقطادا أولا من ننسخ من آية أو ننسئها قال كان الله عز وجل ينسي النبي ما يشاء وينسخ ما يشاء انتو بقى ولون قولي لما قارئ tó bá sì wọ ọlọ́run olè ní mo gba nẹ́bì so bí tafsiri ṣe lọ lérí gẹ́gẹ́ bí alimami ibn Kathir bí ó ṣe fún ilẹ̀ lórí pé n ti ń jẹ́ nọ́síkò wàmẹ̀nsó nǹkan tó rinlẹ̀ ni gbogbo ẹni tí bá ń takò ẹni yẹn ń takò òfin ọlọ́run ọba ń takò àyà al wọ́n wá ní pé n káfíìmọ̀ wípé yẹn ni àwọn kan sọ pé lam yaqa shay'un min dhalika fil Qur'an àwọn kan ní tábà wọnú alukoran látòkè délẹ̀ wọ́n ní kò sí násìkò àti mọ̀nsókò níbẹ̀ ara àwọn tí wọ́n sọ wọn pẹ̀lú kẹrin Abul Muslim al-Asbahani ara àwọn tí wọ́n fi ọ̀rọ̀ yẹn lẹ́nu pé kò sí ti ń jẹ́ násìkò àmọ̀ sókò nínú alukoran so àwọn afáwa ní irú ọ̀rọ̀ yìí qawluhu da'if mardudun marzun ẹni tí bá ń sọ ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ náà ní jáde lẹ́nu ń tọ̀ ọ̀rọ̀ tó yẹ ká pàtì ká lè léyìí jìnà torí pé kí ni wàkọ̀tà ìsọ̀fìlì ẹ̀jẹ̀ ibẹ̀ àmà wákan àmì nẹ̀sì torí ẹni yẹn tá a bá wà ń bí pé ọ̀dà kí lọ fẹ́ sọ sílẹ̀ yìí kò tó bẹ́ẹ̀ agara ó mú un irú ẹ̀dùn ń takò anásù ní kí ni àwọn béèrè ń fi dhalika qadiyatul idda bi arba'ati ashhur wa ashra ba'da hawl ìtì kan bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ipe ọdún kan náà ní ẹni tí ọkọ rẹ̀ bá kú kọ́ máa lò ìgbà tó yá àyà kùránì wa pààrẹ ọwá ní oṣù mẹ́rin ó wà nínú àdéhìsì bẹ́ẹ̀ ipe kọ́kọ́ wà ní ọdún kan ipe ọdún kan ni yóò fi wà nílẹ̀ tọkọ rẹ̀ bá kú àwọn ìgbà tó yá láyà mi wá nílẹ̀ lọ pààrẹ tẹ́ bá bí wọ́n pé èwo lọ́kọ́kọ́ wá so ẹtọ́ bá jẹ́ ẹtọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀nà ọkọ̀ náà fi á ah, ọdún kan lọ́kọ́ wa tọkọ bá ti kú ọdún kan náà ń dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ́pàtọ́ ya ni àdẹ́sọ̀ sọ́là mu amú wa irú yìí ní sìn ẹ́ rí i pé òun ń jẹ́ kíni ń jẹ́ átàbí xeyiri tàfíf tàfíf torí ọdún kan yẹn gùn kọ́kọ́ kọ́kọ́ kú kí obìnrin wọn wà ń lé fọ́dún kan ó gùn ìnira sì wà ń bẹ̀ so ọlọ́run wá fún wọn ní ìdẹ̀kùn pípé oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá alimami ibn kathir wọ́n tún ní lamluji angadi kabikalami makbul wọ́n ní kò sẹ́ni yẹn kò lè rí ọ̀rọ̀ sọ́tẹ́ bá bí ọ̀kọ̀dé yàtọ̀ tahwil kíbla ilẹ̀ káàbà ọ̀rọ̀ yìí yí kíbla sí káàbà náà an bayt al-maqdis kọjú sí jerusalem lamluji bi shay'in muslim al-asfahani kò rí sí fọ̀ gbà táwọn afá ná kọ́ṣà rẹ̀ pé kí lọ fẹ́ sọ sí yòó so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sán máa ń ná kọ́ṣà bẹ́ẹ̀ náà tó akáwá máa ń fàlà kólẹ̀ ni àmọ́ wọ́n ti yẹ àkóyà ní yunifásitì òun débi pé ọmọ tó bá lóun ọ̀ sọ̀rọ̀ wọ́n ní pé àwọn bàjẹ́ ẹ̀jẹ̀ inú kọ́mọ́dé sàdíkẹ́tì tó ní àwọn àpékò ọ̀fẹ́ kó yá inú àwọn ìyàdájọ́ ọmọ wa ni ọtọ́rítì làwọn so wọ́n ní abúlé muslim kò rí èsì pọ̀ so wàmí dáríka يعني نسخ مصابرة المسلم لعشرة من الكفرة إلى مصابرة الاثنين so wọ́n ní pé kéèyàn ó gbé obìnrin tó jẹ́ kèfèrí kí mùsùlùmí ọmọ fẹ́ sílé wọ́n ní á ah, ẹ̀pátì ẹ̀mọ́fẹ́ wọn má so ara rẹ̀ náà ara náà sọ wọ́n mọ̀ sókùn náà ni wọ́n min dhalika nasakhu ujubi sadaqa qabla munajati rasul sallallahu alaihi wa sallam wa ghayri dhalika nínú kùránì náà ẹ̀ríkọ́ lọ́wọ́ bá ní ẹ̀yìn ìyá yóò lẹ́dín àmìnà ìdáná àjẹ́kùnmọ̀ rasúlà fàkọ́dìmọ́ bẹ́yìnà yẹ́dẹ̀ ìnàjìwákún sọ̀dàkọ́tìn fa'inlam tẹ́jìlú pàtàbàlọ́wọ́ àríkùn so olúwa lọ́kọ́ ní kẹtẹ bá fẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ ẹ máa ti nǹkan kan síwájú gẹ́gẹ́ bí ẹ̀bùn àbíbi sàárà àbí pé a ah, ànẹ́bí ó nídìí àwọn èèyàn fi máa gba nǹkan lọ́wọ́ rẹ̀ àwa sì fẹ́ lu àsìkò rẹ̀ afọ ní nǹkan báyìí gbàtí olúwa ní a ah, ẹmẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ rán inú Qur'an náà ni méjèèjì wà tó túmọ̀ sí pé násìkò àti mọ̀nsúkò ń bẹ tó kú kéèyàn ní pé èèyàn tako pé kò sí ti jẹ́ násìkò àti mọ̀nsúkò afẹ́tọ́ wájú pé kì í ka alukur'an àbí ń ka alukur'an ìtumọ̀ tí ń jẹ́ alukur'an wọn kò yé náà ni ẹni tí yóò máa tako alukur'an olúwa bá ní alam ta'lamu anna Allaha ala shay'in qadir olúwa ní sẹ́ẹ̀ mà ní ipe èmi ọlọ́run ọba ipá mi ka gbogbo nǹkan yányán ipá mi ka so àwọn ntaari láǹfààní nínú àyà yìí òun náà ni pé akọ̀rí pé sòbúùtù nàṣẹ ìpa a ìdájọ́ kan rẹ̀ nínú alukur'an káwa fi ìdájọ́ mi ká fi rọ́pò rẹ̀ sólà ni kọ́rànbẹ́ náà àfẹ́sán lẹ́nu tí ò bá mọ náà síkò àti mọ̀nsúù ó ń tọ̀hún yọmọ bẹ̀sí jẹ́ lọ gbáà ni yóò máa ṣe kí ni yóò máa ba ẹ̀sìn jẹ́ lọ so inú ẹ̀rí kejì òun náà ni pé an-nasikh khayrun min al-mansukh tó bá fi àyà kan pa àyà kan rẹ ń túmọ̀ sí pé àyà yẹn olóore ìdájọ́ rẹ̀ olóore ju ìdájọ́ ta lákọ̀ọ́kọ́ lọ bákan náà wọ́n ní pé ahkamullahi subhanahu wa ta'ala ìdájọ́ ọlọ́wọ́n bá takhtalif fil fi zamani ila zamani àwọn ìdájọ́ ọlọ́run ìmọ̀ ń yàtọ̀tọ̀ síra wọn tí pẹ̀lú ìyàtọ̀ òun sì ní oore lèyàn mọ̀ fi rí mẹ́ tó bá ní kíní yìí ẹ ṣe léyìí tó bá tún ní ẹ ṣe mọ́ so ibẹ̀ ni ó ti máa rí ipe bí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ṣàgbákò oríire gẹ́gẹ́ báwọn Yorùbá mọ̀ yóò ní ah, wọ́n ṣàgbákò oríire àwọn sọ̀hábà nẹ́bí wọ́n ṣàgbákò oríire orí àkọ́kọ́ yóò ṣojú wọn ọlọ́run tó ní ẹ̀fìyún lẹ̀ ẹjẹ tún rèsì orí mi fún yín so fún afimọ̀ rí bí àwọn sọ̀hábà bí wọ́n ṣe rí oríire látọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam subakana azamatullah aya yìí tó fi hàn wá ipe olúwa ọba subhanahu wa ta'ala ọba tó tóbi ni ẹ̀rí pé kí ọlọ́wọ́ bá ń wí ó ní máa nansakh nansakh ìta bá parẹ́ àwa olúwa bá lo núùnù fún ara rẹ̀ núùnù sì ní nínú èdè lárúbáwá tó bá fi lò fún mọ̀dọ́rí ẹ̀ àwọn èèyàn tó pọ̀ náà ni wọ́n máa ń lò fún pé àwa tá a jòkó yìí olúwa subhanahu wa ta'ala wá ń lò fún ara rẹ̀ pé mọ́nà ń sà ohun tá a bá parẹ́ àwa so náà ni ẹ lè gbọ́ ẹ lè rí kanú àdìsá náà sallallahu alaihi wasallam kánábí ọmọ lo àwa fún ara rẹ̀ àwa sukúrò àlùmí ọmọ sọ pé àwa nígbà ilẹ̀ yín mélòó àwa yìí náà ni gírímọ̀nkáyì ní jẹ́ báwọn gírímọ̀nkáyì kọ́dà gírímọ̀nkáyì lómi débi pé kò ní lè pera rẹ̀ ló kàn kò lè pèrè àdókọ máa ń ta ní sọ̀rọ̀ mi ustaz kìíní kan kí ni ń jẹ́ ustaz kìíní kan àbí mi ṣe kí ni ń jẹ́ báwọn kí ni kí ni kí ló fẹ́ fúgbó léyìí sí ẹnìkan náà ló ń sọ fún mi pé wà láti ìbá ṣe ké bóyá gan pé ẹni ó jẹ́ ẹni tí mo ní sí kọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ torí ó láà ń ẹni wọn báyìí ó láà ní ustaz lágbájá ó ní ustaz kan sheikh sheikh sheikh ẹnìkan for point of correction wallahi alazim ni ó fi mọ́ bí gírímọ́ká ìṣe báyé àwọn èèyàn jẹ́ bó ṣe dáyé àwọn èèyàn rú tó alẹ́bẹ̀bẹ̀ ọmọ bínú tó wọ́n bá kọ́ kọ́rọ̀ aláàjí ẹ̀ lórí ọmọ bínú sí kàíṣà ń pè mí ní àṣàpàlà ń pè mí ní bàtà yìí àyíká ń pè mí ní bàtà yìí kò fà sí mo lọ mọ́ká irọ́ dandan wò ní irọ́ wò ní ọgbà ní ọgbà kí ọmọ ṣùgbọ́n eléyìí àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni anabi sallallahu alaihi wasallam orúkọ rà tá a bá kalẹ̀ mọ́ tó bá ń béèrè pé ta ni kò wá mọ ní èmi kò mọ ní ana ìwà ọ̀dẹ̀lẹ̀ yẹn wò kí ni yánà dákọ̀ ara rẹ pé èmi lágbájá náà ni mò ń kalẹ̀ fún so kọ́fì lè mọ̀ pé ìwà tẹríba gbogbo àwọn kan yìí ní tí fi ní ìgbéraga tó tẹ́yìn bá ti ń ga sí ẹ̀dọ́ mẹ́ẹ̀dá èèyàn pẹ̀lú ẹgbẹ́ èèyàn ẹ̀mí ó padà ga sí ọba tó dá èèyàn náà so òun ni pé olúwàbá subhanahu wa ta'ala ó ń gbéra rẹ̀ tóbi tọ́rọba tó tóbi ni ipe àwa àwa mọ́nánsà ohun tá bá parẹ́ min ayatin nínú aya al-Qur'an àwọnúnsì àbí agbàọ́lágbé agbàọ́lágbé so ní fún ilẹ̀ azali ta'zim fún láti rí pé olúwàbá subhanahu wa ta'ala òun ni ọba tó tóbi olùbá tó wá tó fèrè nípa rí àyà náà wípé alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir olùwà ní sẹ́ẹ̀ mà ní pé kò sí nǹkan tí gba ipa ìní ọlọ́wọ́ bọ̀ ká kò sí nǹkan tí ipa ìní ọlọ́wọ́ bá tí kò ká so wà láyọ̀ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ jòkó ní ẹ̀mí ìyàn lélẹ̀ yìí ipe kìíní kan fẹ́ ṣẹlẹ̀ pé hey mo láwa di ìgbà báyìí kò síbi tó di ìgbà ọ̀dọ̀ Ọlọ́run náà ló di ìgbà sá sọ́dọ̀ Ọlọ́run ọba tó bá sákò lọ́dọ̀ ọlọ́run wà láì ọ̀dọ̀ ẹni tí ò lè rí dèdè ọlọ́run láyéláyé rẹ̀ ẹni tí ò tó ọlọ́run ọba yányán náà lọ́sà lọ́dọ̀ rẹ̀ tẹ̀síkú rọ̀hìmà ìlàlàbí láyọ̀ rọ̀hàm ọlọ́run tí ma so òun náà ni olú ọba sùfánà wàtà máa ń pè ó ní agbára jù lórí gbogbo nǹkan kò sí tipa rẹ̀ ọ̀ká kò sí bùkátà bó ṣe lè òkó lélelelelelele aqulu fi kulli hali hasbi allah tó yẹ kọ́ mọ jáde lẹ́nu yẹn pé ọlọ́run náà ni ó tó wa ọlọ́run náà ni ó bá wa yanjú rẹ̀ tó bó ṣe yẹ kí mùsùlùmí ó rí lélẹ́yìn ẹ tó bá gbà pé anna allah ala kulli shay'in qadir kúlù ọba lágbára ní gbogbo nǹkan ṣe rí lágbára ní gbogbo nǹkan tí wàhálà bá ṣẹlẹ̀ tí ìrọ̀mà rí tí ìrọ̀lọ́mọ́ ìyẹn lè kó sínú rẹ̀ láti yà rẹ̀ kí orí ìyẹn lè kó sínú pánù láti yà rẹ̀ wàhálà ṣẹlẹ̀ òdìbí tọ́lọ́mọ́ ìyẹn lè kó sínú láti yà rẹ̀ kan ní kí ló dé ó ní inna Allah ala kulli shay'in qadir àbí inna Allah ala kulli shay'in qadir ìní fẹ́ ìyàwó tọ́lọ́mọ́ Ah, ah. so ibi tí mo fẹ́ lọ yìí ìní ìní kò lójú kan yìí ní sì mọ̀ bẹ́ẹ̀ lọ́hun kó mú mi débẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ lọ́hun kó gbé mi débẹ̀ ìyìn sì ní wọkọ̀ ìní ìní gun kẹ̀kẹ́ ìní gun ọ̀kadà ọlọ́run lágbára kó gbé mi fò débẹ̀ ah. kan ní kí kò ní inna Allah ala kulli shay'in qadir wọ́n sọ fún ọ pé àpàpàǹdodo eh, eh, ìmọ̀ ní àpàpàǹdodo náà lè yẹn wá kí wọn iman tó ṣe pé kò tí ẹ̀yìn náà ẹ̀ ní rí fi múlẹ̀ irú ẹ̀ ní bẹ lọ́dọ̀ àwọn tẹ̀blígì àwọn tẹ̀blígì ẹni tó bá bá wọn jáde rí iman ní àpàǹdodo ẹni tó bá súnmọ́ tí máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ wọn kẹ́yìn ọmọ ní ẹnìkan wọ́n ní kọ́ wá lọ jáde bàtà wọn ní kọ́ ká lọ jáde wọ́n ní àwọn ọ̀lọ́ wọ́n ní ká lọ ẹ̀kọ́ wọ́n ní à fílà ní ìsìlẹ́ni ó sì ní màlúù bámú wọ́n ní à mú tàbí àwọn bá mi fáwọn màlúù mi ló ń jẹ èmi ni mo ń dá àwọn lọ jẹun láàárọ̀ mo ń dá àwọn lọ bọ̀ lọ jẹun nírọ̀lẹ́ wọ́n ní àní ah, ẹ̀ eh, ọlọ́run ní ń ṣe gbogbo nǹkan òun ni alágbára lórí gbogbo nkíhun fi wọ́n lẹ̀ olúwa mójútó wọn fún ọ ok ó sì fi wọ́n lẹ̀ pàtó fi mọ̀lú rẹ̀ lẹ̀ báyìí lọ́ba tó bá tẹ̀lé wọn lọ oṣù mẹ́rin gbà ó fi dé padà mọ̀lú ti yóò bántí bántí gbọ́n mọ̀lú ti tóbi gan wọ́n ní kí ló dé wọ́n ní ajá kan ní tó bá di láàárọ̀ ajá wọn kàn wá ní lọ́kàn mú lọ́kàn dá àwọn màálù lọ wá tó dérò rẹ yóò tó ṣe kí ni yóò tó dá àwọn wá padà sí ajá wọn sí máa wá lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ nù àbà tẹ̀bùlíìgì à àwọn imọ̀ ní àpàndódó náà ni Ali radiyallahu anhu níbi sọ fáwọn èèyàn pé ẹ má ma kọ́ àwọn èèyàn ní imọ̀ ní àpàndódó má hadithu nasa ala hasabi òkúlè la taj'aluhum yukadhibuna Allah wa rasulahu ẹ mẹ́jì káàrin yóò padà mọ́ wá pé ọlọ́run ọba nírọ́ ẹwọ àwọn irú tàwọn náà ń bẹ lóríṣiríṣi tó níjọ́ kan àwọn àfáà kan àtàwọn aláwo wọ́n wájọ fẹ́ dánra wọn wò wọ́n wá tí ẹ rí tí ì bá ṣe ọ̀nà ìyẹn fi dán nǹkan wò tó tó bá di pé rí òdodo lẹ wà ọyà jẹ́ ká ju ewúrẹ́ dúdú ni dòkìdán wọ́n ni wọ́n mẹ́ni tí ń wà lérí òdodo nínú yín bẹ́yìn mùsùlùmí ni bẹ́yìn aláwo ni wọ́n fẹ́ mẹ́rin tó wà lódodo ọlọ́wà gbé ẹ̀sìn ó gbé ẹ̀sìn dúdú síbì kan gbogbo ìtàn ìtàn burúkú tó wọn sọ kí náà ni ó kí n kàfin má ìwá ni káfílẹ̀ máa bí ọ̀rọ̀ yẹn ṣe rí pé èyí fi tí ò bá sínú ṣe sí ọlọ́run nítorọ̀ bá gbé kalẹ̀ ní àwọn asibáàbù náà lè yàn ọ́ tọ̀ sọ wọ́n ní wọ́n á fi ẹṣin sínú ilé ó fi ewúrẹ́ sínú ilé kan wá pè ó fi ibì kan kò fi kankan síbẹ̀ wọ́n lọ́wọ́ pé àwọn afá abaláwo wọ́n lọ́wọ́ ní kílọ́wọ́ yẹn abaláwo ó kàn da inú rẹ̀ kalẹ̀ ó sì wọ́ báyìí ó ní ẹ̀sìn lọ́wọ́ àmì ewúrẹ́ lọ́wọ́ àmì kò sí nǹkan kan bí eléyìí ó ní ọba àwọn onímọ̀ lọ wọ́n lọ́wọ́ pé afá afá náà bá dé wọ́n bá ní kílọ́wọ́ yẹn àfáà ní ajá níbẹ̀ yẹn àyè ẹ̀yìn màlúù ní mẹ́yà yìí adìẹ ní mẹ́mí nígbà tí wọ́n kàn sílẹ̀ fún báyìí wọ́n kàn bá ajá ẹ̀dìẹ àti ewúrẹ́ wọ́n kàn bá ń bẹ̀ ni gáà wọ́n wá ya ọba àwọn ẹlẹ́nu pé ah ibi ọlọ́run sì sọ kí níyẹn ọlọ́run yí padà látẹ̀dẹ̀ àlù ọ̀dà ìjọ tẹ̀bá wá ṣe bẹ́ẹ̀ tọ́lọ́wọ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ìṣẹ́lẹ̀ ó sí àwọn èrò

kí ọmọ ní ẹ àwọn kiri yóò wọn kọ́ wa lọ́mọ lọ níjọ san kíní kan àwọn ọmọ wa máa lọ chọ́ọ̀chì torí náà náà àwọn ẹ̀fí wá dá àwọn àsàlátù yìí kalẹ̀ àsàlátù sunday sunday sunday rọ yóò ṣe kìí ṣe ẹ̀rí kìí ṣe àwíjàre rárá ẹ padà sí di ìpìlẹ̀ ẹ̀sìn ti yín la yuslihu hadhihi al-umma illa bima salaha bihi awailuha nǹkan kò ní tó àlè àfi ń tó tún àwọn ẹni àkọ́kọ́ ṣe náà ló tọ́ náà ṣe so ní pé alam ta'lamu anna Allah ala kulli shay'in qadir olúwa ní ṣe ẹ̀mà ìpínlẹ̀ ọba subhanahu wa ta'ala alágbára ní lérí gbogbo nǹkan. alam ta'lamu anna Allah lahu mulku as-samawati wal ard wa ma lakum min duni Allahi min waliyyin بصير الله سبحانه وتعالى قل ألم تعلم شيء وما دامني أو ماني ṣe ń rú ọlójú ni irú àwọn ẹ̀rìn ìsìfàmù yìí ní wọ́n pè ní ìsìfàm at-tawbih Olúwa subhanahu wa ta'ala bí ẹni pé èèyàn fi ń bú èèyàn fi ń sọ pé àà kí ni sí ọ́ alam ta'lam anna allaha lahu mulku samawati wal ard tí kò yẹ kẹ́ ti mọ̀ ní ipò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló ní agbára sánmà ìkápá rẹ̀ lọ́wà òun ló ní òun ni a ní wal ard òun ló ní ayé ẹwọ́ ayà al-Qur'an náà lákàdébẹ̀ yìí o kí wọ́n ní aláyé lọ́run Muhammad wàláhì òun ṣẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run ẹbọ náà nìyàn ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹbọ ni ẹwù nísì olùwà ní sẹ́yìn ọmọ ní kí ní ṣe yín gan anna Allah lahu mulku samawati wal ard ìkápá sánmà níní èmi ni mo ní èmi ni mo ní sánmà èmi ni mo ní lẹ́lẹ̀ tó bá ṣe pé alkiyama náà tún wí àtayé olúwa tó sọ mọ́bìnrin pé walillahil akhiratu wal ula ọ̀run alkiyama ìmìnimuni al'ula ayé yìí náà ìmìnimuni so kò síbi tẹ́ gbé sí tọ́lọ so wọ́n ní pé kíyàn jádùnú kò nínú àwọn ọ̀rọ̀ ọ̀run àbí ẹni tàà torí ẹ̀ dálé ayé ẹni tàà torí ẹ̀ dódi ọ̀run ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́run dá ayé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àtàyé nítorí wọn fi dá gbogbo tí mẹ́mbẹ́ nítorí pé ẹ máa sìn mí gbogbo nǹkan illa a'ti lahu abda illa a'ti rahman abda gbogbo nǹkan ni wọ́n máa ń tẹ wọ́n máa ń jẹ́ ẹrú wọ́n máa ń gbá fàfọ́lọ́wọ́ ọba yẹn ní pé olúwọba lọ káfa gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo tó dá nǹkan kò jẹ́ta nẹ́bí sallallahu alaihi wasallam nẹ́bí náà sọ rí ipe nǹkan kan jẹ́ tòun nílé ayé so ní pé tábà ń sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ fi wí ọlọ́wọ́n ọba o kódà a gbọ́dọ̀ jókòó dúró nílé gbèrègbè ọ̀rọ̀ gbogbo nǹkan yẹn lànàbì náà sì máa ń sọ pé ọlọ́run nìkan òun lágbára mẹ́lọ rẹ̀ òun ló ní ìkápá gbogbo nǹkan ẹ̀rí ní ọkàn ni anábì sallallahu alaihi wasallam anábì jòkó ọ̀kan náà sọ ah, ah, man yuti'i Allah wa rasulahu faqad faza ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ tó ń tẹ̀lé ọlọ́run tó ń tọ̀ wọ́n mọ̀jẹ̀rẹ́ o anáyí dákẹ́ ìgbà tó tún sọ̀rọ̀ míì ó ní wa mẹ́ni àìsọ́ ọmọ ọwọ́ mú àwọn méjèèjì ó pa wọ́n pọ̀ ìyẹn ni pé ó fi wọ́n sínú dọ̀míìrù kan náà wa mẹ́ni àìsọ́ ọmọ ẹni bá ṣe àwọn méjèèjì ìmáàna Allah wa rasul wọ́n ṣe lọ́wọ́ ànábì ojú ànábì yí padà lẹ́ẹ̀kan náà ni Ànábì ní bí ìsẹ̀lẹ̀kọ̀tí ìbò àǹtí ọ̀rọ̀ bú ni wọ́n yìí kò sí ọ̀rọ̀ rí lẹ́nu rẹ̀ àtẹ̀jẹ́ aláàrẹ ní ìdánmà àlọ́ wọ́n fẹ́ sọ ní dẹgbẹ́ ọlọ́run ni ẹnu pé ọkàn sọ pé wà mẹ́rin àìsọ́ọ̀hù mọ́ ẹ̀tọ́ wá àwọn méjèèjì pronoun ọ gbé méjèèjì papọ̀ nítorí ẹkún ṣe ní pé kó mú wá pé wà mẹ́rin àìsọ́ọ̀lọ́à wà rọ̀súùlà

anabi ni ana afdalu nabiyyin wala fakhar anabi ni mi ni mo lọ́lá jùlọ anabi ọlọ́run ìṣe fáàrí anabi ni èmi làkọ́kọ́ ẹni tí ọkọ̀ wà lìjọ́nà ìṣe fáàrí mi làkọ́kọ́ ẹni tí ọkọ̀ dìde kó nulẹ̀ ìṣe fáàrí ana shafi'un mushaffa wala fakhar mi lẹ́ni tí wọ́n gba ìpẹ́ rẹ̀ èmi làkọ́kọ́ ẹni tí ọkọ̀ sípẹ̀ awwalu shafi'in wala fakhar ìṣe fáàrí sògbónú eléyìí ń sì pẹ̀lọ́dún ọlọ́run pé ọlọ́run dákùn sánú hàn adébìtún ni ìyìn so irú àwọn ìyẹn ìyẹn mọ̀ ìyẹn ànẹ́lì pẹ̀lú tánilé bá ti sọ pé ẹ̀yìn lélẹ́yìí àmọ́ ní tí o bá fi yínra rẹ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run mùsùlùmí gbọdọ̀ jìnnà sí yányán olúwa ní sẹ́yìn ọ̀mà pé mo ní ìkápá sánmà tìlẹ́lẹ̀ ẹ̀wù tànẹ́lì láti wá sọ yẹn o ká tó wá sọ tàwọn tó ṣe pé wọ́n máa ní àwọn àkẹ́tọ́ọ̀bù àwọn àwòtáàdù àwọn ni wọ́n lórílẹ̀ ayé àwọn àwòrán àwọn àkútọ́bù àwọn kútùbù mẹ́rin wọ́n ń bẹ gọ́ọ̀sù kan wọ́n ń bẹ òun ni wọ́n ń darí gbogbo ayé ìdàpọ̀ ń gbọ́dá fẹ́fẹ́ lè sí anẹ́bì gangan la ní pé ẹ gbọ́dọ̀ sọ fún ló ní kankan nílé ayé yìí kátó wá ní gọ́ọ̀sù kútùbù kátó wá ní gbogbo eléyìí ìṣẹ́bọ pẹ̀lú pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn gbọdọ̀ jìnnà sí ọgbọdọ̀ sí nínú ròríyàn rárá báwọn kan ní darí ayé àwọn tẹlẹsìn nù àwọn mẹ́tún mẹ́tún pé ti àṣàtúnni wọn àṣàtúnni tí wọ́n tí wọ́n wọ́n ní ẹni tó láyé wọ́n ti ń darí ayé ẹja aráyé ṣe so wọ́n gbà páwọn àwọn ìyá kan bẹ àwọn bàbá kan bẹ so kódà àlùmí tó gbà pé àwọn kan ti dépò nílọrin yìí ah tó wá fẹ́ kó sun ayé ló sun ayé wọn ń darí ayé ìsìn wọn ń darí olúwa máa ń sọ fún yín pé ẹ mọ̀ ni n tó gbọ́dọ̀ jòkó lẹ́nu wa lélẹ́ yìí anna Allaha lahu mulku samawati wal ard ẹ tó bá lóun ní ọlá kan ọlá kan tó ṣe pé ẹni ọlá tó ṣe pé muwakkat ọlá tó ní àsìkò ni mahdud ọlá tó ní àlà ni ó lásìkò ó lálàá tó bá yáwọn ni alágbájá olówà lórí rẹ ó ti lò tán lẹ́yìn náà èyí ọ̀là rẹ̀ jù àyínà lọ òjòdè bí lọ tí Allah subhanahu wa ta'ala mulku samawati wal ard tí wọ́n wá ní wa ma lakum min nasirin wa ma lakum min dunillah min waliyyin wala nasir ọgbọ̀dọ̀ dá lójú tí kí alẹ́ nìkan kan min waliyyin tí ó jẹ́ aláṣẹ fún wa tó lè pàṣẹ ipe àbí ẹni tí yẹn máa ní à ah, alákọ̀yà sí rẹ̀ pé ẹni tí mo sálò lè bá ẹni tí mo nífẹ̀ẹ́ sí ike kó kí n sálò lè gbé ìṣòro tí ń ṣe níbà kí n béèrè tí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ olúwa ní ẹ̀ ní ẹni kankan o mi ń wọlé yìí lẹ́ni tó lè dúró fún yín ipe wọn mọ kọ ṣòro fún yín wọn mọ bá yín tán ṣòro wọlé náà sí rè ẹ ní onírànwọ́ kankan tó yàtọ̀ sí ọlọ́run ọba so ó mi pé ń kálukú wa àbí dá ẹ̀yìn wa padà sọ́dọ̀ ọlọ́run ọba o ẹlòmí ìdí ogun náà lẹ́nu rẹ̀ wà ẹlòmí ó ní àwọn bàbá kan ó ti fẹ̀mí tẹ̀ wọ́n kí àwọn ni sọ́dọ̀kùn nírú eléyìí tá à ń sọ yìí àwọn èèyàn tí wọ́n ń rí sáńbọ́ọ̀dù àtàwọn èèyàn tí wọ́n ń jòkó pé máa kó ìṣòro rẹ̀ bà máa kó ìṣòro rẹ̀ bọ̀ ṣe ẹni pé wọ́n ti fi ọwọ́ gbáyà yìí dànù ipò ọlọ́run bá kọ́ni nàṣír kọ́dà kọ́lọ́n bá rìn nìkan tó bá ń ṣèrànwọ́ fún ọ kọ́ gbàgbé wà láàyè ọlọ́run bá ní ó ṣèrànwọ́ ọ̀hún tí o bá jẹ́ ń pa ó wá sí fún ọ kò lè sí fún ọ so òun ni pé mùsùlùmí agbọ́dọ̀ jẹ́ kẹ́mi wa kọ́ ọ̀rọ̀ mọ́lọ́run gbogbo tí ẹ̀mí máa ń lọ lè ń ṣe kí ni tí máa ń rọ̀ mọ́ tó yàtọ̀ sọ́lọ́run ni wọ́n gbọ́dọ̀ ja òǹkà òǹkà ẹlòmí ò ní òǹkà yóò kọ́ àti èmi yóò kọ́ àwọn kìnnì kan sí ilá láti kí lẹ́nu léyìí ṣe à ẹ̀yọ́ nínú dákun àbí ìsọ́ni àwọn olóòmọ̀ mú àti kí rọrùn wá òǹkà irin yóò máa ń sí ọ̀run wa tó àbí àìsọ́ra lè nípa gbogbo àwọn oríṣiríṣi lọ́dọ̀ àdára yìí wàláì ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba lọ́ba tí yẹn máa ń mú nínú sí ẹ̀rùn onírànwọ́ kó ń jó kò lè sìn kankan fún ọ kọ́ máa kán tó tó tó kò lè sìn kankan fún ọ kò rí mọ́lẹ̀ kò lè sìn kankan fún ọ tó kankan lè wù dànù ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́wọ́ ọba tó adọ́lọ́wọ́ sọ́nà ọ̀tá olúwa náà lágbàdé onírànwọ́ àlèmọ̀lẹ̀ sáré bá ẹlòmíì láti ṣe ìrànwọ́ fún wa hádà wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam asalaamu alaykum wa alaykum salaam olùbẹ̀rẹ̀ ní sáré ti arábìnrin sáré tú ohun tí a kò gbọ́ nínú àyà al ṣe rí ẹni tí ọba ń wá àwọn tafsir Qur'an tó ṣe pé kẹlìmá ti bá ní ní ọba gbọ́ yé inú àwọn tó súnmọ́ jù láti fi gbọ́ yé ẹni tó bá ń lo bí Mu'jam al-Wasit ṣùgbọ́n lílọ lè tí wọ́n fi lo Mu'jam Mu'jam al-Wasit òṣùnà kọ́dà kẹ́lìmọ́ mi tó bá ń wá tó bá wà ń bẹ̀ òun gan ayàkúrà ni ó fi ṣàlàyé ní ìsàlàyé rẹ̀ mọ́jàm alwajiz àti wajiz náà mọ́jàm alwajiz ní ọ̀la tí a fẹ́ lo àwọn tafasir tó máa ń lọ fún lógra tó pé èdè ní máa ń tú tẹ́lá lè wá tafsir Jalalayn ó wúlò púpọ̀ jù níbi ká fi èdè tú èdè yẹn ni pé ma'ani al-kalimat lẹ́lẹ́yìn náà ma'ani al-kalimat al-Qur'aniyya àti tó wá ń bẹ tó pé wọ́n ń tà lásán kẹlímàtò Qur'an sotu pé gbogbo àwọn kẹlímàtò wa ń bẹ ó sì máa sọ àwọn ìtumọ̀ rẹ̀ èèyàn wọnú sùúrà tí wọ́n fẹ́ wò yẹn lè wọnú kíní ẹ̀ sì bá ń so àwọn ọ̀nà tí yẹn lè lò ní eléyìí tí wọ́n lọ àárín náà. Assalamualaikum. Is it possible that hadith can glorify Quran verses, parts or passes, as as explained? that one fast and nullify one as fast is good or more reward. bẹ́ẹ̀ ni kí aya alukur'ani wà so hadithi ó máa ń pa ìdájọ́ rẹ̀ rẹ́ sùúrù ẹ̀ ni èyí tí mo sọ lẹ́ẹ̀kan hadith anabi sallallahu alaihi wasallam bukhari àti muslim sùúrù rí i pé nípa títí ẹni tí ó lọ lè ṣe zina so arákùnrin kan bẹ tí pé ọmọ kékeré ni ọwọ́ lọ́lẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú ẹnìkan so ọ̀gá rẹ̀ yẹn àyíwá gba ẹ̀ máa ń wọlé ìyàwó rẹ̀ mo ti di wa so níbi ìdáná fáwọn ń pa kíyèsí ibi ẹni tó bá ń ṣiṣẹ́ tó níyàwó ọmọ ọmọ sí ẹ̀rẹ́ wọlé kọ́lá àbúrò yìnyín jí kọ́ wọlé tó yàwó yìnyín afara'aytumul hamwa qala alhamwu almaut àbúrò yàwó ìranu ní kábúrò ọkọ àbúrò yàwó kọ àbúrò ọkọ kọ́ máa lè abẹ́gbọ́n ọkọ kọ́ nàṣẹ̀ sí ilé ìyàwó àbúrò eh, yàrá àbúrò ọkọ rẹ̀ àrùn dandan tí ọ̀dà tó burú gbá iná ni so òun ni pé nígbà tí àwọn ènìyàn wá bára wọn ṣe ìbàjẹ́ tán àṣírí tú so àwọn èèyàn wá ń sọ fún bàbá ọmọ yẹn bàbá ọmọ tí òun ti ní ìyàwó tí ó ti níyàwó wọn wá ní ọmọ rẹ yóò san ọgọ́rùn-ún ewúrẹ́ so lẹ́yìn náà yóò tún san ẹrú kan làwọn òfin ní làwọn fi yọ̀ǹda làwọn òfin ní pa á bàbá wọn kó ẹrú kalẹ̀ ó fi ẹrú kalẹ̀ ó sì fi ọgọ́rùn ewúrẹ́ kalẹ̀ so wọn ní àmọ́ torí obìnrin yẹn ń tiẹ̀ so wọn wọn pa òun náà ni àgbà tí wọn wá dé ọ̀dọ̀ lẹ́yìn sọ̀rọ̀ lọ́sọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀fọn lẹ́yìn lẹ́yìn ní ni ipe ọmọ rẹ wọn nà ní búlálà ni so lẹ́yìn náà ọbúlálà ọgọ́rùn lẹ́yìn náà wọ́n sì lé lọ sí ìlú míì wọ́n lè kó nílùú so ẹ̀wọ̀n ìdájọ́ ẹni tí bá ń ṣe ìsìnà náà ọmọ kékeré tí ń ṣe ìsìnà tí ń ní boyfriend tí ń ní girlfriend ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn náà ẹ̀rì pé kọ́ra ibùn ó burú fáwọn èèyàn nílùú lọ́rin yìí àsìkò yìí náà ni wọ́n máa wá yàwó káwọn máa wá girlfriend boyfriend káàkiri nínú àwẹ̀ nínú àwẹ̀ sílé yìí aburú láńlá yìí so òun ni pé àlejò wa ni wọ́n na ọmọ rẹ ní ọgọ́rùn-ún kì í ṣe pé wọ́n pa ẹ́ rí pé ní tó ṣẹlẹ̀ yẹn so ó jẹ́ àlàyé ní tó wà nínú Kùránì àti pé az-zaniyatu waz-zani so náà ni hadith máa ń nà wáyé bẹ́ẹ̀ láti kó sí lásìkò àyà náà. What was the name and some competition caused by politician, can Muslim shake hand with you or Christians. Now, Quran competition bóyá àwọn olóṣèlú náà gbé kalẹ̀ àbí kìí tiẹ̀ ṣe olóṣèlú ètò kan wá ní pé tí a lè attend the Quran competition so Quran competition ọ̀rọ̀ tó wà lérí rẹ̀ òun ni pé njúbà múyàn ṣe mọ̀sábàkọ̀ Quran òun ni kó jẹ́ pé láti fi encourage àwọn ọmọ tí wọ́n ń al-Quran bóyá nínú ilé ẹ̀kọ́ gangan láàrin ara wọn sọ àfàsọ yìí àmọ́ Quran tó ṣe pé ẹ lọ lè fowó rẹ́gísítà bóyá ẹ rẹ́gísítà one thousand ẹ gba fọ́ọ̀mù mọ̀sábàkọ̀ tó ẹ wà mọ̀ retí ẹ̀bùn tẹ́ jẹ yóò ti di tẹ́tẹ́ o bí i gbìyànjú ṣe tọ́nọ́mẹ́ǹtì tó máa ń gbá bíi tẹ́nísì kọ́dà tó irú yẹn yẹn gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ ṣe tó haram nìyẹn ń ta tẹ́tẹ́ nù tó pẹ̀lú alukoran tó káwa ní bíi tẹ́lẹ̀ yìí kí n lọ bí àwọn kan jẹ́ olóṣèlú táwọn náà mọ̀ pé alábòsí ni wọ́n pẹ̀lú owó tí wọ́n ń tán kó jọ níbẹ̀ tó bá lọ́wọ́n fẹ́ fi ṣe competition ẹni tó bá bẹ̀rù ọlọ́wọ́n ọba kọ́ máa lọ èèyàn alábòsí ìwà so àfẹ́ntẹ́ náà bá mọ̀ pé eléyìí ṣe alábòsí so lẹ́yìn náà tí ẹ bá ń wòye bá wọn ìyẹn ti sọ wípé kí ni sọ́ọ̀sì wòye gan níbi ìdájọ́ tọ̀gùt so náà lẹ́tí ń rí omi ọwá o so wallahu a'lam náà oníbẹ̀rẹ̀ ní kí ni ẹ̀rí tó sọ pé ká máa pé. kí ni second station náà. ok kéèyàn bá christian àbí kò sí tó ní kéèyàn bá lọ sọtọ́ wa pé kò bá ti sí wàhálà láàrin ara yẹn tí ìgbẹ́ni tó sì ń gbógun ti ẹ̀sìn ni so kò sí tó ní kéèyàn kíkí náà ni ara kíkí náà ni ìbára lọ́wọ́ wa so náà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ní kí ni ẹ̀rí tó sọ pé ká máa pè é ẹni tó láti mẹ́ta lẹ́yìn iṣẹ́ hajj ní alhaj àti alhaja. ààrẹ kankan ní ká má pè yàn ní alhaj ní alhaji o sẹ́ni kò sí mi rò pé ẹni tó yẹ bàbá sọ bẹ́ẹ̀ mi rò pé sọ bẹ́ẹ̀ so ní tí mo sọ òun náà ni pé kí ọmọ wa bínú pé o pè mí ní alhaji kí a máa pè mí àfi nǹkan ó sì ń pè mí sápá lásán so kò sí tó burú náà má pè yàn ní alahaj àbí alahaj amẹ́ni ẹ̀dọ̀gbọ̀n wa very careful kọ́mọ̀ jẹ́ pé in tí ó padà wá dì fún un òní pé njọ́ tẹ́nìkan bá pè lálàájì iná ọ̀nà wa bì í sọ àbí òun pé mo ti lọ ájì yìí ọkọ̀ mi ti yí padà ọkọ̀ mi ti yí padà ó ti di alájì báyìí so náà làwọn fáwọn sọ pé kéèyàn kíyèsí kárí ni mẹ́ẹ̀ àmì tó wá ṣe pé kọ́lá ẹ̀kọ́ tẹ́ bá wà ní hajj náà tẹ́ bá wá sí hajj so àtọ̀hún gan ló ti mọ̀ pé wọ́n láwọn tó jẹ́ ara mọ́ka wọn pé hajj hajj túmọ̀ rẹ pé ẹni tó ń ṣe hajj abẹ́ni tó ti ṣe hajj rí sínú ń jẹ́ hajj so wallahu a'lam àmọ́ka burúkú ẹ̀kọ́ ọlọ́wọ́n pẹ̀lú ààrẹ pé ní aláàjì kìíní ah, wọ́n pẹ̀lú ààrẹ náà wá kírun kìíní náà èmi ayọ̀ zaka kìíní <laughs> èmi ayọ̀ zaka lágbájá rè èmi akẹ́rùn lágbájá èmi apẹ̀rẹ̀ léyà lágbájá èmi agbàwẹ̀ Ramadana alágbájá ọmọ akọmọ fi tìsíra rẹ bó ṣe ń fi fi hajj náà tìsíra rẹ sòun náà ní bí kódà Allahu a'lam náà. onílé ọmọ rẹ̀ abẹ́dà kéèsì bá ẹwà tuntun láti sọ ọba òsì ìdàlẹ́ ilẹ̀ pé wọ́n lè sàǹfààní pẹ̀lú àwọn olùkà tó wà ń bẹ̀. wọ́n ń gbé dáadáa sàárè àwọn abala àwìn láti tó wà ń bẹ̀ wọn àwìn lòsì fásitì wà ń bẹ̀. ọlọ́run kí ó ṣẹlẹ̀ yẹn so ọlọ́run sì mọ̀kísàn ọlọ́run sì ń gbà mí lágbèékò níbẹ̀ so ní pé tafsir Jalalayn ẹni pé mo dídí sọ pé àwọn kalimat tó wà níbẹ̀ pé àwọn gbólóhùn tafsir al-kalimat pípé tafsir Jalalayn ní dá sí yẹn so àmọ́ nípa tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni àkídà pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ta'wilu sifat àwọn ìròyìn ọlọ́run ọba tó wà ń bẹ̀ so ẹni àkídà àwọn aṣáírọ̀ ni wọ́n fi gbé tafsiri yẹn kalẹ̀ so kò dáa tí wọ́n bá fẹ́ ti pé yẹn bá ti rí pé ọ̀rọ̀ ìtumọ̀ bí alákòjú bá ní yadullahi ẹ̀ níbà ní yadullahi bẹ́ẹ̀ ẹ bá pé quwwa al-qudra nílẹ̀ bá níbẹ̀ so kí o ti mọ̀ pé àkídà àṣàyẹ̀wò ni bàbá gbé wọn bẹ̀ so kò lẹ́rìí náà. السلام عليكم يا شيخ حفظكم الله مولانا Billahi fa yìlá ètò àkíkọ̀. Àkíkọ̀? Àkíkọ̀ kò sí tí ó ṣòro rẹ̀ tí yẹn bá bímọ. Ànábì sallallahu alaihi wasallam ó jí kó yé wa pé èèyàn lè sọ ọmọ yẹn ní orúkọ níjọ́ tí yẹn bí. So ó ṣe é sí náà kó yẹ pé kéèyàn lọ lára di ọjọ́ keje ó kọ̀ gbọ́dọ̀ ju ọjọ́ keje lọ. Àmọ́ kọ́ lè wáyé before ọjọ́ ìyẹn ṣáájú ọjọ́ keje. So bákan náà èyàn ó pa ẹran ní ọjọ́ keje èyàn ó fa orí ní ọjọ́ keje so nítorí wọn pè ní pé èyàn ṣe àkíkọ́nù so àwọn nǹkan mi tuntun wà tuntun rọ̀ mọ́ kìí ṣe ìpínlẹ̀ máa ti ń jẹ́ àkíkọ́ wọn lè ti ṣe o so kọ́ra kò sí pé ẹnìkan ni ó jókòó ní ọwọ́ wí orúkọ ọmọ kan jáde ní ọwọ́ sàdúrà kan kò sí iye hùn kò sí so ń bá bímọ rẹ ń jọ sọmọ rẹ ló kọ tí o bá sì sí o kàn lẹ̀ títí jọ́ keje èyí tó bá choose o gbọ́dọ̀ pé èyí tí wọ́n bá mú èyàn gbọ́dọ̀ mú ní ọjọ́ keje ọ̀hún sí ti ń jẹ́ àpẹ́kọ̀ ni so ẹlòmíì lè ní pé tó bá pa ẹran tán tí wọ́n bá bí ọmọkùnrin tí àǹfààní rẹ̀ bá wà kéèyàn pa ẹran méjì tó pé ẹran méjì yẹn tó ń sun ara wọn ní títóbi àbí ní ọjọ́ orí tó pé bákan náà ni wọ́n ṣe rí náà ni pé wọ́n ní ẹ̀ṣẹ̀ àtẹ́hàn ni mọ̀tẹ̀kà àti àtẹ́hàn ni tí méjì ó ṣe dèdè ara wọn kí wọn pa méjì pẹ̀lú tó bá lágbára tí ó bá sì lágbára kí wọn pa ẹyọkan náà amóbìnrin ìpínlẹ̀ tiẹ̀ ẹyọkan tiẹ̀ ní títí ẹ̀ so ẹran yẹn wá ní ṣé bóun lè yóò ṣe ṣe tí yóò fún yẹn jẹ ni àbóun lè fún yẹn jẹ ni so yóò fún yẹn jẹ mọ̀nà kódà bí yẹn ò kó mọ bí yẹn pẹran ṣé mùsùlùmí yóò dé òdìdí ẹran kan jẹ ẹ ò ní fún ẹnì kankan nínú mọ̀lẹ́bí àbí nínú ara àbà so yóò fún yẹn jẹ ibi tí ọ̀rọ̀ wà gangan ni pé kíyàn lè sọ akẹ́kọ̀ọ́dé wà lẹ́mà àbí èèyàn lè sọ ọdẹ wà lẹ́mà pítọ̀ èèyàn ẹ wá ẹ wá bá mi jẹ́ ká péjọ ká jẹ bóyá á jẹ ẹran wọn ni àbí á dá oúnjẹ sí ẹran yẹn súnmọ́ yẹn ni ọ̀rọ̀ méjì wà mẹ́nu àfẹ́sì sani pé ẹ má ṣe mẹ́nu àfẹ́sì sani pé èèyàn lè ṣe so àmọ́ ìtọ́lọ́lá jù gẹ́gẹ́ bí Imam Nawawi rahimahullah tí wọ́n fi rinlẹ̀ òun náà ni pé mọ́ sọ àkíkọ̀ di wàlímà so òun náà ni ètò ní ẹsẹ̀ tí mọ́ mọ́ náà ti sọ́nà pé wọ́n afdalu alla tuj'al walimatan ká mọ́ sọ di wàlímà so àwọn tó bá rẹ tó sọ di náà tó ń pè yàn sí ọlọ́run jẹ́ hmm, tọ̀ òun náà fún rẹ̀ àmọ́ anabi dat èmi fúnra mi bí yàn ṣe ìtúbùsílẹ̀ súnmọ́ mi tó ìní lọ bẹ́ẹ̀ mi náà ti ń ṣe ìní pé ọ̀ so ibi tó kílẹ̀ sí mi òun náà ni pé al-afdal ìtọ́lọ́lájú náà ní ṣì sí so alladhi ana adinu Allaha bi wallahu a'lam náà. oníbẹ̀rẹ̀ ni ìyá àwọn ìsọ fún ìyá ńlára afẹ́ wípé nígbà ní í ṣe nígbà tí orí tóun tó ń fi òkúta ṣe gbégbé ṣe rí àdéhùn yẹn méjì ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ náà tí a ní sọ̀sọ́nà ń bá ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ṣe hapsọ nàbí ju wèrèyà wèrèyà ni kò kí ń ṣe hapsọ tí a ní sọ̀sọ́nà ń bá tí ó jòkó ànábi wá darí dé padà nínú rẹ̀ wáyà kò sí pé ń ṣe kókó kúta síwájú kò sí ń bẹ̀ ìyẹn ló ń wà sahih ló ń wà sahih bàtà níbi wá dé padà níbi ní oníṣòro ń ṣe àtikọ̀rọ̀ níbi wá ní à lẹ́nu ìgbà tí mo ṣe lọ tí mo dé yìí ọlọ́run fún mi ní àwọn àtikọ̀rọ̀ kan tó lóore òun náà ni subhanallah alhamdulillah la ilaha illallah kó máa ṣe so ànábì fún nìyẹn so kò sí ọ̀rọ̀ ipe ń fi ẹ̀yìn náà àti ẹ̀kọ́rọ̀ làbí dùn pé ó kó síwájú kò sí bẹ̀rẹ̀ ara tọ̀ èyí tí wọ́n ń gbé pé ó jòkó jù èyí àjòkó ó wá kó àwọn kòrò làbí dùn síwájú àdéhùn dọ̀rìn àdéhùn dọ̀rìn fún un so kì í ṣe àdéhùn lẹ́sẹ̀ ńlẹ̀ ìdàn kí o lo àdéhùn yẹn láti fi ṣe eré tẹ̀síbà ìsọkúsọ gbà náà ni èèyàn ń sọ ẹ̀rí tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ tó wà sọ̀hí òní ẹ̀ máa fi mú ẹ̀sìn dúró ẹ̀ máa fi ń gbé ẹ̀rí jòkó kì í ṣe pé ọkàn wò kan ọkàn máa ń sọ pé tó bá wù ọlọ́mọ sọ́mẹ̀ tó wọ́n lọ ọ̀rọ̀ àyà náà. Assalamu alaikum. Wa alaikum assalam. When you will please help us to advise our brothers about their responsibilities on their wives because we are informed about brother who are beating their wife severely that the wife almost have miscarriage. Now, now, now, are these brothers did not resemble Rasulullah sallallahu alaihi wasallam with their attitude? Please, uh, all sins. Tán, mo ti gbọ́ yín. Mo ti gbọ́ yín. Tán. Ọlọ́run ọba yóò ṣàánú fún wa sọ̀nà làwọn náà gbọ́ yìí àwa tí a jẹ́ ọmọ ẹ̀yà táwọn gbìyànjú súnà nàbì sallallahu alaihi wasallam so èèyàn gbọ́dọ̀ gbìyànjú kíyàn kó súnà nàbì ní àkóyawọ́ ni àkóyawọ́ náà lè máa ń kó kò dá kíyàn ó dá ní àkídà kíyàn ó dá ní ìbáadà ẹni pé àkídà yẹn dáa sọ́ńtà yẹn ò kí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run wà kídà rẹ̀ wà ọ̀dà wà sọ̀hìn so bákan náà kí o tó ń dá ní ìsinlọ́run ẹni ń sinlọ́run gẹ́gẹ́ bí àmẹ́lì ṣe ní kásìn so tí ó bá kírun tí ó bá ṣe gbọ́ ìbádà yóò ṣe so kó wá jẹ pé yóò àwọn lè kù síbi ìwà so kò dá kí o kù síbi ìwà so wọ́n bí àmẹ́lì sallallahu alaihi wasallam ipe ayyul mu'minina afdalu ike mọ̀mìnì wò lọ́lọ́lá jù lọ́dọ̀ ọlọ́wọ́n anabi ni ahsanuhum khuluqan wọn lẹni tí wà rẹ bá dáa tó bá ti sọ pé wà yẹn dáa ẹ̀wọ́n bí Aisha radiyallahu anha ike kí ni wà anabi sallallahu alaihi wasallam wọn ni khuluquhu al-Qur'an wọn lẹni tó bá fẹ́ mọ anabi o ka Qur'an gbogbo tọ́lọ̀ ń bá pani láṣẹ bí ká ṣe ní ìwà náà lànàbí máa ń ṣe gbogbo ìwà tọ́lá tọ́lọ̀ ń bá ní ká jìnà sí nínú wà nínú Qur'an anabi èdè bẹ́ẹ̀ náà ni Aisha fi ní kúlùkùhù alukur'an tánà ní sọ bẹ́ẹ̀ fún un wa ipe ohun tí ń sọ á ah! pé ìwà rẹ̀ náà ni n ti ń ká náà ní sọ jáde wàláhì kó ṣe ká gbìyànjú nù kó yẹ pé n tá n bá ń kà jáde lẹ́nu nínú ọ̀rọ̀ nínú wà nínú ìṣesí náà ní kọ́ mọ jáde lẹ́nu wa toríṣiríṣi ṣẹ́rí àwọn èèyàn yà yà kó yà bá ṣẹ́rẹ́ ẹni tó kọ́ kí ni yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì ń bẹ tó pé gan òòtún ènìyàn ọ̀mọ́ tó pé ó lọ sí ní kó clear sí kó tó hàn sí nìkan odó lọ lọ́rẹ́ o àwọn brọ́dà míì òun súnmọ́ ní wọ́n tọ́pọ̀ ń bẹ́ sí rí wọn o, tó ń bá àwọn ìyàwó òun lò ní ìbálò ìbálò tí ò dáa tó ṣe pé àwọn obìnrin yẹn ẹ̀rú ọmọ bà wọ́n pé káyọ̀ wọn gbọ́pọ̀ à ń jà wọ́n kúrẹ́ wọn wá take advantage wọn láti mọ̀ pé ọmọbìnrin lè mà lẹ́yìn náà obìnrin ní àwọn ilé rẹ̀ yóò ní problem lórí àwọn mọ̀lẹ́bí rẹ̀ látara pé ṣe súnà lẹ́sọ̀ lọ sọ́nà bí a kì í kúnlẹ̀ àbí nǹkan kan táwọn mọ̀lẹ́bí ó ti takò òun náà tó wọn tó victimize rẹ̀ nínú ilé aláì kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba kí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n bí aná wọ́n bí Aisha rí ọlọ́run àná níbo lànàbí ṣe rí nínú ilé Aisha ní ìyẹn lásán ni kí ìgbà tí wọ́n sọ bá nẹ́bí ṣe jéèyàn ó ní ànẹ́bí sallallahu alaihi wasallam kana yat'anul ajin ó ní ànẹ́bí bí kéèyàn ní pé ànẹ́bí máa ń gólùbọ̀ ànẹ́bí ó gbélùbọ̀ yọ̀rọ̀ lélọ̀ yọ̀rọ̀ lélọ̀ yóò gbé lọ lè kọmọ kó wá já yakuya kọmọ wá hàn ọmọ ọlọmọ lè mà wà láì yàn bẹ̀rù ọlọ́wọ́n ọba sọdákun ní ká bẹ̀rù ọlọ́wọ́n ọba o wà láì ó pẹ̀lú oríṣiríṣi o ní ìwà táwọn èèyàn ń wù ẹ kàn rí ẹlòmíì ṣòkòtò àti irùngbọ̀n lásán ìwà bú sí ń bẹ ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ńlẹ̀ ìwà bú sí ń bẹ ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ńlẹ̀ kìí ṣe díẹ̀ kékeré ìkọlọ̀ kó tún ṣe òkáwọn so ó burú ó burú fún yàn kí wọ́n máa ń ní ìgbà tó bá ti dá láti lé mo ló fẹ́ dá láti ta so kọ́lọ̀n kó ṣàánú fún wa kọ́lọ̀n bá kó tó gbà sí subhanaka